لقد كانت هذه الشريعة للحفاظ على المرأة المسلمة لتبقى مصونة ومكرمة ومعززة أتى الشريعة الإسلامية لكي تبقي على المرأة عفتها وعزتها ولتظل ولتظل مكانتها عالية أمام, الله عز وجل وأمام المجتمع الذي تعيش فيه المرأة فالحجاب دليل الحياة وقد قال النبي صلى الله عليه وسلم في حديث حسنه الإمام الألباني ومن رواية الإمام ابن ماجه رحمه الله قال النبي صلى الله عليه وسلم إن لكل دين خلقا وإن خلق هذا الدين الحياة وفوق ذلك الكل فإن الحجاب مشروع من فوق سبع السماوات شرعه الله عز وجل وأرسل به نبيه محمدا صلى الله عليه وسلم وهو القائد وما كان لمؤمن ولا لمؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمره من يعص الله ورسوله فقد ضل ضلالا أكبر وغاوة أقرأ لكم في علوم أتعانوا رأي وما باع النبوة محمد صلى الله عليه وسلم ìdí àtọ́lá náà ọ̀ka gbogbo àwọn ará ní àtàbí àtàwọn sọ̀hábẹ́ àjẹ́wà mùsàmà ọ̀dọ̀gbọ́ wà lórí ọ̀sẹ̀. gbogbo ẹni máa ń tẹ̀lé lánàá àjẹ́wà mùsàmà ọ̀dọ̀gbọ́ wà lórí ọ̀sẹ̀ dáhùn oṣù nígbà tí a wọ́n mọ́ta àwọn náà tó ní wọn o. ẹ̀yẹ́ wíjọ ọlọ́run. inú ẹ̀sìn tó pọn obìnrin lójú tọ́gba obìnrin lẹ̀ lọ́wọ́ gbogbo ọ̀ràn àbòsí kò sí ìtótó ìsìlámù kọ́dà nínú sàn. nínú àwọn ọ̀nà tí ìsìlámù fi wá pín ẹ̀yìn obìnrin lé òun ni tọ́lọ̀ ń ṣe lófin fún yín pé ẹ máa lo ìjáàbù ẹ máa da nǹkan bo ọ̀ṣọ́ yín. olúwa ṣe eléyìí nítorí kíni obìnrin mùsùlùmí kọjá ní àpẹẹlẹ ẹni yìí ẹni ọ̀wọ̀ òun làwọn kan ṣe lápèjúwe ń jò níyìn ọ̀dàbí aré ni wọ́n ní tíṣà kan wọ kíláàsì kan ọwọ́ sọ fáwọn ọmọ pé ń fi nǹkan méjì hàn yín èyí tẹ́yìn náà bá rò pọ́ dá ń bẹ́ẹ̀ ọmọ èké ní ẹ̀yìn náà ti ń bẹ́ ẹmú kan bẹ́ẹ̀ ẹ̀mọ́ tí máa dùn mọ́ èké òun ní wọn lọ́gà náà kó súwìtì méjì wá ó bó gbogbo ní wọn fi wé súwìtì alákọ̀ọ́kọ́ ó jùlẹ̀ kátó wí kátó lọ kátó bọ̀ tèrà pé bò àbí ńgbé yẹn ju súwìtì ilẹ̀ tó ti gbogbo aṣọ rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ àwọn ìran pé bò súwìtì náà àwọn ọmọ ń wò àwọn amúsúwìtì ẹlẹ́ẹ̀kejì jáde níbi wọ́n ti ráàbù rẹ̀ bọ́ọ̀rù àti ń bẹ lára rẹ̀ ó ju kalẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ àbí àwọn ọmọ yìí náà pé yẹ́n bá ní kan nù méjèèjì èwo lẹ́yìn náà mú àwọn ọmọ eléyìí tí èrò débẹ̀ yìí ni eléyìí tí èrò débẹ̀ ni wọ́n ọmọ mùsùlùmí tó ń lo hijabu orí gbogbo ẹni ó síra rẹ̀ lẹ̀ èèrà ti bò ó wàlá èèrà ti bò ó gbogbo obìnrin mùsùlùmí wàláyà pẹ́lẹ́ ńlá lọ́lọ́ ń fún yín pẹ̀lú pé bẹ́ẹ̀ bá wọ gbogbo ń tẹ́ wọ̀ tán ẹwà lo hijabu yín lé ẹ yín di súwìtì tá a wé ẹ yín di súwìtì tí rọ́ gbogbo ẹni tí bá síra rẹ̀ lẹ̀ gbogbo èèyàn wọ́n wá wò ń torí náà. ọ̀rọ̀ hijabu fọ́mọbìnrin mùsùlùmí ọ̀rọ̀ àpọ́nlé ni o ọlọ́run fi yẹ́yìn obìnrin sí ni o ọlọ́run fi bò ní láti rí òfin gbé yín ga ni. nínú táàbì ma pàtàkì hijabu nínú islam anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithu tí alimam ibn majah gbà wá inna likulli dinin khuluqan gbogbo ẹ̀sẹ̀ pátá ló ní wàá gbogbo ẹ̀sìn lónìí kí ni sága ìwà àtàwọn ẹlẹ́sìn yìí wa inna khuluqa hadha ad-din al-haya ànábìlẹ̀ rí wà tẹ̀sìn tèmi òun ni kéèyàn lójútì inú àpẹẹrẹ péèyàn lójútì ọmọbìnrin mùsùlùmí òun ni kó múra dáadáa òun ni kó lo hijab bọ́lọ̀ ní ti fẹ́ kó lò ó gbọ́rọ̀ ọlọ́run tó wí náà al-Qur'an ni olúwa ní eré ànábì kulli azwajika wa banatika wa nisa'il mu'minin yudinina alayhinna min yudinina alayhinna min jalabibihin zalika adna an yu'rafna fala yu'zayna njẹ́ tó lọ́wọ́ pàṣẹ hijabu fún anábùwà muhammad sallallahu alayhi wa olúwa bá ní rí kìlọ̀ fáwọn ọmọ rẹ̀ obìnrin kìlọ̀ fáwọn ìyàwó rẹ wàá kìlọ̀ fún gbogbo nìsa olùmọ̀mìnì gbogbo obìnrin mùsùlùmí jọba máa dáyé sí ìdíjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà àti hijabu eze fáwọn ìyàwó ànábì nìkan àsọ̀rọ̀ hijabu eze fáwọn ọmọbìnrin ànábì nìkan sallallahu alaihi wa sallam bọ́lọ̀ ń bá pa wá láṣẹ nǹkan bí ọ̀tẹ̀tẹ̀ sọ̀dí tóun torí ẹ̀ pa wá láṣẹ rẹ̀ taniwá káà gbọ́dọ̀ má lu àṣẹ ọlọ́run na ń gbà tọ́lọ́wọ́n sọ̀rọ̀ ti hijabu yìí ọlọ́run bá làákà ìwà sọ̀rọ̀ o ẹ̀yin obìnrin ẹ dákun ẹ gbọ́ o ẹ̀yin ọkọ wọn náà ẹ̀yin bàbá wọn náà pé balẹ̀ o ni yudinina alayhinna min jalabibihin èyí fún wọn ẹni wọn wọ aṣọ tí ó bo ẹ̀ṣọ́ wọn gẹ̀rẹ̀gẹ̀ ọlọ́run òkóbìnrin ọmọ di

jalabibi ìdùn tí wọ́n wọ aṣọ ìjáàbù jàlèbáàbù tí ó bo tí ó bo gbogbo ẹ̀ṣọ́ gbogbo bíútì wọn olùwà ádínà ayọ̀ ọ̀rọ̀kùnà fàlà yorùbá yìí Allahu akbar ọlọ́ni nítorí nípa ṣíṣe bẹ́ẹ̀ èyí ò ní ó jẹ wọn mà bá wọn tí wọ́n yàtọ̀ fàlà yorùbá yìí náà wọn ò ní fi fàlà yorùbá yìí náà wọn ò ní sọ̀rọ̀ wọn. fàláyò lẹ́yìn àwọn òní bojúkojú wọn fàláyò lẹ́yìn àwọn òní takazí wọn fàláyò lẹ́yìn wọn òní súnfèsí wọn fàláyò lẹ́yìn wọn òní fòpalaraba wọn. zálìkà àdìnà ayọ̀ ọ̀fù. láwùjọ tá ń gbé lónìí náà àbí ọmọ tàkàtì àwọn èèyàn gan sọ fún un pé ní a ṣé ojú tiẹ̀ fọ́ ò rí pé àwọn àwọn ń jáàbù làwọn eléyìí láti ń tó lélẹ́gbẹ̀ẹ́ ọmọ ọdún lọ́lọ́run ti fẹ́ làákà ìwà sílẹ̀ zalika adìnà ayé ọ̀rọ̀fùnà ọlọ́run lélẹ́yìí tó láti protect the dignity yín kí wọ́n mọ̀ sẹ́yìn ẹsẹ̀ rà ẹ̀yìn ẹsẹ̀ súwìtì ṣé rọ ọmọ wa pé wò adìnà ayé ọ̀rọ̀fùnà padà lù ẹ̀dá kan ń sọ gbogbo eléyìí méjì torí báwọn kan bá máa sọ míì fún yín àyè ṣe ẹsẹ̀ wá oru òmú yín ni èyí ṣe tẹ́ da gbogbo ẹ̀ bóra báyìí ọmọdé rìn òhò ládùúgbò fún òríjì ẹ̀gbọ́ àwọn ọmọdé ń sẹ́yún lọ́dọọdún fún òríjì wọn wí àmọ́ ẹ̀rọ ọmọ mùsùlùmí tó múra bọ́lọ́wọ́ àtàndẹ́bìbì tí ó múra òun ládùúrẹ́ nìkan tí wọ́n máa yọnu sí ìwọ ọmọbìnrin tí wọ́n máa ń yọrú ẹnu báyìí sí náà máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o ńlẹ́kùn ipò rẹ ńlẹ́kùn àgbéga rẹ ńlẹ́kùn iyì rẹ lọ́dọ̀ ọlọ́run ọba yìí má torí yóò ju ìjáàbù rẹ lẹ̀ àìdẹ́ntìtì mùsùlùmí ni ìjáàbù gbogbo ọmọbìnrin mùsùlùmí tó bá ti bàlágà anábùwà muhammadu sallam ní kò jáde láì lo ìjáàbù kọ́dà nù hadith mi anabi sallallahu alaihi wasallam tó yóò sọ fún wa pé kọ́dà ọlọ́run ò ní gbà àrùn obìnrin tí ń bá ti ń ṣe haibọ̀ àbí kó lo hijabu ìyẹn ni kóbìnrin tó ti bàlágà torí náà ọ̀pọ̀lọpọ̀ ayé alukurani ọ̀pọ̀lọpọ̀ hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní n fi rìn lẹ̀ pé ọ̀rọ̀ hijabu ò dé yọ kó nú ẹ̀sìn islam o ọlọ́run níṣẹ́ ìwà anabi bẹ̀rẹ̀ látòrí àwọn obìnrin rẹ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ tiẹ̀ gan sallallahu alaihi wasallam wa nisa'ul mu'minin ọwọ́ ajẹ́ kọ́ kárí gbogbo àwọn obìnrin mùsùlùmí náà yudinina alayhinna min jalabibihin ẹ̀dàkùn ilé ilé àti ọlọ́run ọlọ́run wá sọ fún anú àyà kanú al-Qur'an al-Karim ìwọ mùsùlùmí tó gbà fọ́lọ́run tó ń kírun tó ń gbààwẹ̀ ọdọ̀wẹ̀ o olúwa ní wa ma kana إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمره ọlọ́run ní kò tọ́ sí mùsùlùmí lóbìnrin àti lọ́kùnrin kò tọ́ sí mùsùlùmí kọ́ gbọ́ pé bọ́lọ̀ntì ní ṣe ní kọ́ wa ní tọ́jú mi ọlọ́run lẹ́ni ọba dẹ́rú ẹ̀ wò wa man ya'si ọlọ́nirú ẹni bẹ́ẹ̀ ti sọnù ìsọnù rẹ̀ ìsọnù tó hàn ní ọlọ́nkọ́lá àkọ́kọ́ mọ́sẹ̀lẹ̀ àtẹ̀yìn lọ aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa li الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد àdúpẹ́ fóluwọ́ ọba wa lẹ́ẹ̀kan sí àtọrọ àlékún òkè ọlọ́run àtàánú rẹ̀ kọmọba nẹ́bùwa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará alẹ́ ànábì àtàwọn sọ̀hábí ànábùwa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé lànà ànábì náà tí ó bìí jọ gbẹ̀ǹdì yọ ìmẹ́ àtẹ̀yìn náà kún nínú àwọn olórí ẹ̀dá bẹ́ẹ̀ عباد الله وإنه من المؤسف حقا من المؤسف إن كان بانجني إن تفوق كان يلمني إن تيني أبدا kọgbara ta gẹ́gẹ́ bí mùsùlùmí ni káwá gbọ́ pé ìlú Ìlọrin yìí ìlú mà ìlú ẹ̀sìn lẹ́nìkan wà lórí láyà nìwọ́ wàá fi ìjáàbù bọ ọmọ rẹ lórí láti lé gẹ́gẹ́ bọ́lọ̀ ti pọ́ láti ta àṣàlàyé wá torí pé ọmọ rẹ fẹ́ kàwé ní ìwé tí wá ń bì yìí àmọ́ wá yọ ìjáàbù kò lórí àwọn ọmọ nílùú Ìlọrin wàláyọ ọba yẹn ló jẹ ọba nínú jẹ́ fọ́pọ̀lọpọ̀ dí àkọ́kọ́ dí mo wíhun ní wọ́n bá ti máa yọ ìjáàbù lórí ìyàn lú mi kò gbọ́dọ̀ jẹ́lu àfáà límù wàláì kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kejì wá ni pé gbogbo iléèwé tẹ́rí tí wọ́n ti wá ní iléèwé tàwọn ní iléèwé ẹ̀sìn tàwọn nìyí ọyà tu ìsúdésàlẹ̀ kòkó tí gbogbo mùsùlùmí tí ọmọ náà kó yé o àǹfààní kútùbà wa lónìí nù o gbogbo ti ń jẹ́ missionary schools ní Kwara State yíyàn yín láti 1974 fúnra wọn ni wọ́n sọ̀rẹ́ńdà rẹ̀ fúnjọba pé a lówó tá máa ná sí eléyìí sọ̀rọ̀ kọ̀rọ̀ làbí ń sọ gbangba from 1974 ló ti kúrò ní private schools ló di iléèwé tó di títa ní tó di tìjọba ìjọba àgbà náà àwọn rò pa àwọn tọmọlúàbí àwọn èèyàn wá fẹ́ àbí ti ọmọlúàbí wọn tí ọmọlúàbí wọn ti wọn tó ọ̀dà amọ̀gbẹ́yìn lẹ ní nípìlẹ̀ àìlówó mọ́ ẹyin ló jẹ́ ní kábà yín tẹ́wọ́ gbà á fún yín láwọn privileges kan níjọ abáfẹ́yìn olórí iléèwé a mọ̀ bí i pé ẹ̀rọ kọmẹ́ǹdì èèyàn wá òun láwà àpọ́ǹtì kẹfì máa mọ̀ pé ní àwa láti ní kíní yìí ń pilẹ̀ ó kọ yín tí ń jẹun náà níyí padà ọmọlúwàbí níjọba ṣe àmọ́ wọ́n wá àbíúsì ẹ̀ torí n táà fi ń wí bẹ́ẹ̀ gómìnà tó kú olórí oyè gómìnà Abdulfatai Ahmed nígbà tí ń ṣèjọba lọ́wọ́ tí wọ́n dìde ru wàhálà pé àwọn onígbà ìjáàbù léwe tiwa ẹ̀dàkùn léwe wo more than ninety percent ọmọ tí ń bẹ́ẹ̀ ọmọ mùsùlùmí ni o yes more than ninety percent ọmọ mùsùlùmí ni wọ́n nígbà wọn bẹ̀rẹ̀ gómìnà yìí lọ ìtọ́ pé ṣe pèrè pé Kaduna lòun ti skul ọmọ Kwara lòun àmọ́ Kaduna lòun ti kàwé iléèwé tóun lọ irú iléèwé yìí ni ńgbò òdìjọ́ tí wọ́n gbé léjọba lọ́wọ́ ìjọba Kaduna pa ọkọ̀ ọ̀hún dà òun ni ọ̀dá àwọn orí wàhálà mọ́ lónìí dá ilé máa wá náwó ló pin wàhálà ńgbà náà gómìnà ní bá wọn sọ̀rọ̀ wọn láwọn ọ̀gbà gómìnà ní bẹ́ẹ̀ bá lọ ilé ẹjọ́ ẹ lọ wọ́n lọ ilé ẹjọ́ ilé ẹjọ́ dá wọn lẹ́bi torí gbogbo eléyìí ó yẹ kí mùsùlùmí ọmọ o mùsùlùmí mi náà rò yé bí ah, i wọn ní iléèwé wọn àwọn tí wọn ní o private school ẹni wọn bá mọ ọmọ rẹ lọọbẹ kò sẹ́ni ó pé wọn lọ lo ìjáàbù private school o ẹni wọn bá mọ ọmọ rẹ lọ private school sẹ́ni tí èsè mùsùlùmí dálẹ ẹnìkan lọ bá wọn pé dandan àbí wọ́n lo ìjábò àmọ́ lè wé tá a jọ ní tíjọba ti ń náwó rẹ̀ láti 1974 ntí gómìnà àná wí fún wọn nù wọ́n làwọn ọ̀gbà wọn lọ kóòtù kóòtù ṣẹ̀rí àti wọ́n lọ kóòtù ìjọba náà ní high court <laughs> high court dá wọn lẹ́bi pé ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́ ń wí ẹ̀yin kẹ́ nílé ìwé yìí mọ́ ìjọba ló ní wọ́n làwọn ọ̀gbà ẹjọ́ high court wọ́n lọ court of appeal torí eléyìí sọ̀rọ̀ ẹ̀mẹ́jà gbọ́ o court of appeal ńgbà ọlọ́run ó ṣe ń ń jẹ́ court of appeal kì í adájọ́ kan ní máa at least adájọ́ mẹ́ta wọn á jẹ́ márùn-ún gbà mí majority àwọn adájọ́ tó dájọ́ yìí àwọn mùsùlùmí àwọn náà fi rinlẹ̀ pé ní wíwùn náà lọ̀rọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ìjọba ń sanwó ìjọba ń kọ́ classroom ìjọba tó lé ìjọba náwó lérí nǹkan láti 1974 bí ọba tún ní ibò ni ó ti ní ẹjáwọ́ fún bẹ̀rù ẹ̀kejì ni pé àwọn ọmọ yìí iléèwé yín tí wọ́n láwọn wá iléèwé ìjọba wọn wá àwọn ni wọ́n sì pọ̀jù ń bẹ́ẹ̀ wọ́n ní constitution Nigeria ní ẹ̀sìn tó bí wọ́n bá ń sìn yẹn jẹ́ ó sìn o nígbà kọ́tọ̀ fàbí tún wá dájọ́ wọ́n tún láwọn ọ̀gbà ẹ̀dàkùn sí mùsùlùmí náà ma wá wòran akẹ́kọ́ làlá òun yín kọ̀wọ́tí akẹ́kọ́ là ìjọba kọ̀wọ́tí torí náà àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórun tò nítọ́rìn lálẹ́ àná ìjọba ìpínlẹ̀ Kwara wa come open ìpè àwọn dákẹ́ látijọ́ yìí àwọn sì ti gbọ́rọ̀ lẹ́nu lámọ́yìn àti làkásẹ́gbè àwọn ọ̀fẹ́ wàhálà nù òdu àwa náà ọ̀fẹ́ wàhálà àmọ́ ẹ má jẹ́ wọn máa lo àìfẹ́ wàhálà àìfẹ́ wàhálà wa kàmá wá fẹ̀tọ́ wa dùn wá bí n ti ń wí yìí irú bí wọ́n ti dá ńlọrin àti high court àti court of appeal wọ́n dá abẹ́ ní Lagos state wọ́n dá abẹ́ lọ́sùn state kí ló tún kù <laughs> ni mo fi ní bàbá tẹ̀ wá máa lagídí kọ̀kọ́dọ̀ jẹ́ lu àbá àlími àwọn bàbá wa gbà yín lálejò lóòótọ́ àlejò ó ti wá pé ọmọ ń lé bìlà ọba mú bẹ́ẹ̀ torí gbogbo ilẹ̀ táwọn iléèwé yìí wà lórí àwọn bàbá wa ló fún wọn wọn ò sì fáwọn òfin yín mọ́ àmẹ́ wá pé ní àgbà ẹ̀sìn lọ́wọ́ àwọn ọmọ yín èyí wọn ò ní rọrùn o ọlọ́run ò ní já bá wọn paramọ́rú ẹ̀ o àmọ́ ń sọ eléyìí fún yín kẹ́ ẹ mọ̀ pé ọlọ́run ti yanjú ẹ̀ kò sí jà mùsùlùmí èso ń jà gídíjà gan ìjọba com open lálẹ́ àná pé gbogbo ọ̀nà téèyàn fi wò ó kò sí ní tó lè pé kọ́mọbìnrin ọmọbìnrin mùsùlùmí ó lo ìjáàbù wálé ìwé ìjọba kẹ́nìkan yọ lórí ẹ̀ kò gbọ́dọ̀ wáyé mọ́ secretary to the state government ó issue statement lálẹ́ àná èyí ò la dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run sí kọ́lọ́wọ̀n òjò dìjà tí òjò dariwo àmọ́ ẹ dákun ẹja mà láti di eléyìí náà lọ báwa bá ń pé àmì àníjà àníjà kìí wá ṣe pé káwọn kan máa fọwọ́ rẹ wá mú o bá a bá gbà bẹ́ẹ̀ ọlọ́run odò alálìkìyàmà o gbogbo àwọn tọ́lọ̀ ní wọn ó dìde tọ́lọ̀ ń fi lélẹ̀ yọ ọ̀yẹ́jú dé bí ọ̀yẹ́jú dé yìí ọlọ́kọ́ mọ́ta àtàn wọn lẹ́sẹ̀ dáadáa tọ́lọ̀ mọ́jà tún rí wẹlé yìí mọ́ nílùú afá alímì kẹ́nìkan ó pé ọmọbìnrin mùsùlùmí wọ́n bá wọ ìjáàbù mo wò ó lórí kílípù fídíò kílípù omi sì fẹ́ máa bọ́ lójú mi àwọn ọmọ wa wọ ìjáàbù láti ilé bàbá àtìyá wọn bí wọ́n bá wá dẹnu ọ̀nà iléèwé wọ́n wá sí báàgì wọ́n wá yọ ìjáàbù tọlọ́run ó ti bọnú báàgì wọ́n wá débẹ̀rẹ̀ ti chọ́ọ̀chì nílùú Ìlọrin nílùú tó lófin tófin kẹrí àfaramọ́ òfin ìlú náà faramọ́ torí náà dákun eléyìí lòdodo ọ̀rọ̀ o ẹni tí ń bá ń wí nǹkan míì ń yà parọ́ ni o àwọn iléèwé yìí láti 1974 fúnra wọn ni wọ́n gbé lé ìjọba lọ́wọ́ ìjọba ní í ṣe náwó rẹ̀ iléèwé ìjọba ní gbogbo ọmọ mùsùlùmí láwọn lọ o wọn lọ iléèwé chọ́ọ̀chì o bí wọ́n bá wá débẹ̀ òfin nàìjíríà lọ́mọ gbọ́dọ̀ déléèwé kẹgbẹ̀sìn kò lọ́wọ́ ẹ̀ ẹ̀sìn táwọn òbí ọmọ ti ń sin náà lẹ̀sìn ẹ̀ tí èdàgbà bí emu ìjọba wù ú torí náà àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àti fi àsìkò yìí lẹ́ẹ̀kan sí àfi kí gbogbo àwọn aláṣẹ náà ṣe ń bá ṣe dáadáa kí wọn bí wọ́n ti yanjú rẹ̀ nítòbí nòbí yìí gbogbo èyí tó kù náà ọlọ́run ó fún wọn yanjú ọlọ́run ó fún wọn yanjú àwọn nǹkan tó bá jọ bí ẹ̀gbin kó tó di páwọn èèyàn wà á yarí ẹ̀dàgbọ̀njá tètè máa mójútó ọ̀rọ̀ yìí yẹ kó ti lójú ti ti pẹ́ náà àmọ́ àgbà pé ńgbà tó lọ ní yóò lójútu náà ló dé yìí ọlọ́mọ́sà yóò tù wá là torí náà gbogbo ẹ̀yin òbí tẹ̀ra àwọn èèyàn bá yín dìde sílé yìí wàláhì wọ́n yọ ọ̀rọ̀ kúrò lọ́rùn yín ni o gbogbo òbí tóun náà tí ó mọ̀kànmọ̀kàn tí ń sọ fọ́mọ rẹ̀ pé èwo wàhálà ni ọ̀bá gbà kó lò mọ́ lò ó lẹ́mà ni ọyọ ìjáàbù yọ ó ọmọ ń tọ̀ ń dá lọ́rùn olùwọ́ba lẹ́yìn mùmí ní kú anfusakum wa ahlikum náà waquduha an-nasu wal-hijara ọlọ́run ó bí yín yóò bí yín bẹ́ẹ̀ ti tàwọn fámìlì yín ọlọ́run ní ẹ kóra yín kò nù ná ẹ pa àwọn fámìlì yín kò nù ná ọlọ́run ẹ dákun gbogbo kọ̀ọ̀kan mi ìwà ayé kọjá là débi ká dákun bí wọn bá ti ní ọmọ mọ́lò à mọ́lò ń tọ́lọ̀ ní wọn ó lò tófin nàìjíríà náà fara mọ́ ẹ gbogbo ní bá ń ṣèyàn débẹ̀ wọn jó burúkú ni o bẹ́rù ní bá ń bá àyàn débẹ̀ ń ẹ̀rù tí ọ̀dá ni o ẹ̀rù ọlọ́run làkọ́kọ́ o ọlọ́run kọ́ mọ́sá àsámẹ́nà wa اللهم انصر من نصر هذا الدين واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم أيدهم بتأييدك اللهم انصرهم على نصرهم لدينك اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك محمد صلى الله عليه وسلم اللهم انصرهم على من عاداهم ظاهرا أو باطلا اللهم إنا نجعلك في نحور أعداء الكتاب والسنة اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم من أراد الداعين إلى كتابك وسنة نبيك بشر فأشغله بنفسه ورد كيده في نحره واجعل تدبيره تدميرا عليه يا عزيز يا مقتدر وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Lord, my Lord, رحمكم الله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 يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المرجع لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا وما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واكتب لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله عليهم غير المغضوب عليهم ولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنبذ البحر لنبذ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي يوحى إلي أنما إله واحد من كان يرجو لقاء ربه فليعمل فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر سمع الله لمن حمده الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله